o ṣe alálùbáríkà ojú òní tiẹ̀ àwọn èèyàn dìde wọ́n ṣàdúrà fún gidigidigidi káàkiri kọlọ́njọ nínú àánú ẹ̀ kó bá wa kẹ́ kó bá wa ṣekú nísinmi fún àṣàbí alára mo dúpẹ́ ẹ ṣé o kọlọmba wa kẹ kọlọmba wa alhaji ọbaníṣọlá abdulrasheed balógun láti abuja ẹ káàbọ̀ sí orí ètò wa yá kọlọmba wa kẹ alhaji aruka gawat bá wa foríjì àṣìṣe ẹ àmọmọṣe ẹ olúwa kó bá wa yááfì ẹ kò sí ní tí ẹ̀dá nídìí lọ́dọ̀ Ọlọ́run tó ju àánú lọ. Lo àánú lẹ̀dá need lọ́dọ̀ ọlọ́run hmm, akíndé kazeem you are welcome dúpẹ́. àánú lẹ̀dá need lọ́dọ̀ ọlọ́run anabuwa <clears throat> muhammad sallallahu alaihi wasallam anabi ni látàṣubú al-amuwata fa innahum qad rafadaw ila ma qaddamu béèyàn bá ti kú ẹ má bú wọn mọ́ gbogbo ẹni bá ti kú ẹ má bú wọn torí pé ẹni yẹn ti padà lọ bá Ọlọ́run pẹ̀lú yóò lọ máa bá Ọlọ́run pẹ̀lú àwọn tó ti sì síwájú nínú iṣẹ́ tíyín ni pé ẹ̀yin ẹ fún fa in tó bá jẹ́ ni ire ni ìrí Ọlọ́run fasid fi ihsanihi bá wa ṣàlékún oore ẹ̀. wàhíìn káàna musi an tó bá jásí pé ẹni ibi ni fatajà was ansẹ yàá àtìhì ìrí olúwa bá wa ṣàmójúkúrò fún un rúkà gàwátì ò lè ṣàdúrà fúnra rẹ̀ mọ́ rúkà gàwátì ò lè kírun mọ́ rúkà gàwátì ò lè gbààwẹ̀ mọ́ alájà Rukayat Gawat kò lè lọ Mẹ́kà mọ́ kò lè lọ hajj mọ́ àwọn tó ti tì síwájú yẹn kò lè ṣe sàárà fúnra rẹ̀ mọ́ àwa láàmà ṣàdúrà fún láàmà ṣe sàárà on asbia ẹ ẹ ẹ ẹ àmà ṣe sàárà nítorí ẹ̀ àmà ṣe àwọn dáadáa lórúkọ ẹ̀ sọdáka tó ń jáàríà èèyàn lè gbẹ́bọ́ o lórúkọ ẹ̀ èèyàn lè ṣe èèyàn lè máa sanwó skul àwọn ọmọ èèyàn lè máa sanwó ilé kíwọ àwọn ọmọ lórúkọ ẹ̀ àwọn nǹkan tí a máa ṣe àbí àfúnìyẹn lórúkọ ẹ̀ àmọ́ pé èmi alájà rúkà yàgà wá tí o mo fẹ́ gbẹ́ kànga fúnra mi ìyẹn ti kọjá mo fẹ́ lọ hajj fúnra mi ìyẹn ti kọjá mo fẹ́ gbààwẹ̀ Ramadan fúnra mi ìyẹn ti kọjá gbogbo àwọn nǹkan yẹn ti kọjá àwa tó fi sílẹ̀ la máa ṣe ìjọ wa dá bẹ́ẹ̀ káwa rẹ́ nìkan wá jáde kó máa bú ẹni yẹn níwọ tó já sí pé wọ náà fúnra ẹ ò tí ì mọrú ikú tí ó pa ọ́. kò sí hundred percent perfection ẹ̀dá tí ò tí ì mọrú ikú tí ó pa kò lè máa yọ ẹnì kankan. níbo ni wọ́n mọ̀ níbo ni wọ́n mọ̀ tí wàá parí ọ̀rọ̀ ara ẹ sí. Si níbo ló mọ̀ tí wàá parí ìgbésí ayé ẹ̀ sí níbo ló mọ̀ kí ló mọ̀ tí ó padà ṣẹlẹ̀ sí wọn náà lẹ́yìn wá ọ̀la. ẹni bá ti kú àṣírí ẹ ti tiẹ̀ àṣírí tí ti bò lọ́wọ́ kan nìyẹn yóò lọ fèsì gbogbo ohun gbogbo tí ó bá tó bá tó bá ṣe ṣùgbọ́n àwọn tá àti ìkú. àwa tá àti ìkú àti ìmọ̀ọ́rù ikú tí ó pa wá. ẹnìkan ò tí ìmọ̀ọ́rù ikú tí ó pa á kẹ́nìkan dẹ̀ jáde kó lanu pàgà kò máa bu arábìnrin yẹn kò máa ní ẹ kò gbọ́dọ̀ sọkọ lẹ́nu kò ṣe báwo ni wọ́n ṣe mọ̀ òun dábàá burúkú nìyẹn ṣó o máa nu olè rúkàgà wá tì ṣó o máa rin òun àtọkọ ẹ̀ ní ẹ ó kú sí kèfèrí ó kú sínú ẹbọ ta ló bá ẹ sọ bẹ́ẹ̀. talẹni náà ok ìwọ tó ń pariwo tó ń sọ̀rọ̀ yìí nísìjọ torí Ọlọ́run o kí ni àrídájú ìwé àlìjánà tí ń bẹ lọ́wọ́ rẹ̀. abidex kí ni àrídájú ìwé àlìjánà tó wà lọ́wọ́ ẹ̀ tó fi wá fi ẹ́ lọ́kànbalẹ̀ pé ah, ọmọ àlìjọ́nà lèmi o ọmọ àlìjọ́nà ni mi ta ló bá ẹ sọ. gbogbo ẹ̀yin àfáà kéékèèké tẹ ti social media gbé yín wá yìí tí social media kàn gbé yín wá all of a sudden tẹ jáwá bí ẹran tí ò lókun lọ́rùn. ọ̀pọ̀lọpọ̀ yín tí bá ṣe social media ta ló mọ̀ yín Rúkà Gawat bó ṣe kéré tó lọ́jọ́ orí yẹn Rúkà Gawat ò kéré nínú ayé lójú ọ̀nà ibi tọ́lọ̀ ní kóun náà gbà kórìn yẹn even islamically kò dá kéèyàn máa kọrin islamically tó jódodo orin ò dáa gbogbo orin tó bá ti bọ́ ètò eh, instrumental bá ti ń wọ̀ kò dáa bọ̀ tẹ́jọ́ torí ọlọ́run àwọn èèyàn tí wọ́n á ń kọrin nísìn wọ́n ti wá ń kọ́ nísìn ṣáwà pa wọ́n ni. ẹ dákun ṣáwà pa wọ́n ni. ó kí wọ́n ti ń kọ́ wọ́n ti ń kọ́ ṣáwa pa wọn ni. ọlọ́mọba kí alájà abdulrasaq aremu gawat bàbá tó bí alájà rukaya olúwa jọ̀ọ́ bá mi kẹ́ olúwa bá wa kẹ́ wọn rukaya ọmọ rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ lọ yìí náà ọlọ́mọba wa kẹ́ àwọn méjèèjì papọ̀ ní two thousand and ten alájà abdulrasaq Àrẹ̀mú Gàwá ti jókòó báyìí mo jókòó báyìí Rúkà Gàwá ti jókòó báyìí lọ́dún náà nǹkan dáadáa kan ló ṣẹlẹ̀ wàláhì tàláhì thumma billah nǹkan dáadáa kan ló ṣẹlẹ̀ lọ́dún yẹn. Alhaji Gàwá ti wá ní ah, Alifulani ìwọ ni mo fa Rúkà lé lọ́wọ́ nǹkan rí kan ló ṣẹlẹ̀ lọ́dún náà nǹkan dáadáa kan ló ṣẹlẹ̀ lọ́dún náà àwọn méjèèjì àwọn méjèèjì ń bẹ nípò tọ́ ní sinmi wọ́n mọ iye tí mò ń sọ yìí bó ṣe rí nù. èmi wà nípò rọ́lé ní báyìí àwọn ti wà ó ti clear sáwọn báyìí wọn mọ ara ti sìn yẹn àwọn èèyàn ńláńlá wà ń sìn yẹn tí mò ń sọ yẹn àwọn èèyàn ńláńlá wà ń bẹ àwọn àfa ńláńlá wà ń bẹ ní two thousand and ten Ládédìjì Àdèlé ní phase three àbí phase two kọ́nilé wọn lọ́dún náà gbogbo ẹ̀yin àfọ ní social media yìí ìwọ yẹyẹ ògúnfe ògúnfe gbogbo yìí ń bolẹ̀ wà ń jọ náà Rúkà Gàwátì dẹ̀ ti ń gé èèyàn níjọ́ tá à ń sọ yìí two thousand and ten to this year how many years ni ẹ almost like fourteen years àbí. Aziz Ansariwa almost like 14 years níbo lẹ́yìn yìí wà níjọ́ náà tẹ́ wá jáde ẹ̀yin ògúnfin tẹ́ wá ń kọ̀ndẹ́mù yàn Luka Gawati ti ń jẹ́ èèyàn ń social media gan ti wà ní níjọ́ tá ẹ̀yin wọ ẹ̀yin wá ní ẹ̀yin wá ní ọlọ́run lọ́lọ́run gbé ìdájọ́ ìdájọ́ ayé lé lọ́wọ́ pé ẹ máa dájọ́ àwọn èèyàn pé ẹ máa dájọ́ wọn o ẹ máa dá ok àwọn èèyàn ti ń kọrin wọ́n ti ń kọrin nísìn olórin ti pọ̀ rẹpẹtẹ tá ń kọrin nísìn sẹ́ẹ̀pà wọn ni. gbogbo àwọn olórí dáhùn sọ yìí náà àjọ ń sùn àjọ ń jí àjọ ń jẹ àjọ ń mu ni àjọ wà ní ẹ àjọ wà ní inú ayé ni à ń ṣe nǹkan rí à ń pè wọ́n wọ́n ń ṣe nǹkan rí wọ́n ń pè wá ẹbí wa wà nù wọn fámìlì wa wà nù wọn àwa náà jẹ̀bi wọn àwa náà jẹ̀bi wa ṣé ẹ pa wọn ni àbí ta ló ti dọ̀rùn rí nù yín ta ló ti dí ọ̀run rí nù yín tó wá dé tó wá sọ pé báyìí ni wọ́n ṣe lọ́run ìyẹn wá kú ta láì kú ọmọ wà nù bànújẹ́ ọkọ wà nù bànújẹ́ ẹbí wà nù bànújẹ́ àwọn colleagues ẹ wà nù bànújẹ́ gbogbo àwọn ẹ àwọn ará àdúgbò wà nù bànújẹ́ aráàlú wà nù bànújẹ́ orí social media kan gógó ẹlòmíì ò rí rúkàgà wá ti rí ẹlòmíì ò máa rí ju orí screen lọ wọn àtẹlòmíì wọn fojú ríra wọn rí wọn pàdé ara wọn rí ìwọ kan wá jáde mr ogunfe ó wá jáde ó wá ń sọ pé eh, yìí ẹ̀yin àfọ onísùfí ẹ sì eh, fa ẹ sì bàtà nìyí jẹ mm, ẹ ah, tẹ sọdọ lórí burúkú aláwọlọlá kò wọta ìlàbílà àlàyé ìlàsì sẹmọ kí gbogbo àwọn controversy báyẹn èmi ò mo ti mo ti level mi ti ju gbogbo yẹn lọ gbogbo gbogbo controversy yẹn wàláì mo ti ju gbogbo Ah, lọ máa dáyàn lẹ́bi máa dáyàn lóhùn ti ju gbogbo yẹn lọ. Ah, ju gbogbo yẹn lọ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ikú ọmọdé yìí No, no, no, no, no, no, no, no, no, no, no, no. Mo gbúdọ̀ sọ̀rọ̀ lé lórí. Big Larry ní wáì tí mo dá irun mi tí mo dá irùngbọ̀n mi òdodo ló sọ question ló béèrè ẹ má bu nǹkan kan ló ṣe mí bẹ̀ láàárọ̀ yìí mo dẹ̀ láti sáré fi kíní yẹn sí tí mi bá fi sí ó máa affect skin mi nítorí ṣẹlẹ̀ ní ìdí ni ó nídìí mo béèrè question ni mo dẹ̀ ti dá lóyún kankan ló ṣe mí bẹ́ẹ̀ tó dẹ̀ ṣe mí yẹn tí n bá sáré fi si ó máa affect skin mi ní tó ṣẹlẹ̀ nìyẹn. gbogbo ẹ̀yin ẹ̀yin adájọ́ aké tẹ́ ń dájọ́ tẹ́ ń dájọ́ ẹni ẹlẹ́ni má dájọ́ yàn bí yàn bá má jẹ́ mùsùlùmí tó bá kú a gbọ́dọ̀ bá kẹ́dùn ẹ̀mí ẹ̀ kódà bẹ́yàn bá jẹ́ bẹ́yàn bá jẹ́ oníbílẹ̀ tó bá kú téèyàn bá jẹ́ oníbílẹ̀ tó bá kú ẹ gbọ́dọ̀ kẹ́dùn ẹ̀mí ẹ̀ ìyẹn ni. ẹ̀mí ẹ̀mí ni ẹ̀mí là ń sọ yìí ẹ̀mí ni kódà bí nǹkan ọ̀sìn yẹn bá kú nǹkan ọ̀sìn téèyàn sìn tó bá kú èèyàn gbọ́dọ̀ kẹ́dùn ẹ̀ ká tó wá sọ wípé ọmọ èèyàn jáde láyé Abuzi Abdulrasaq mi ò rí kọ́lọ̀ yẹn ni mi ò rí ni. Abuz, tí n bá dẹ̀dẹ̀ ṣeṣe ó máa fẹ́ ti kíní yẹn. kíni fẹ́ ló ń bẹ̀ ni wípé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn tẹ́ ń bú èbú yẹn á yà yín lẹ́nu pé one week náà la fún yín ọlọ́pàá ń bọ̀ wá kó yín. gbogbo bí kíbi tó bá máa sá sí láyé máa sá lọ ẹni tó fún ẹ ní. Order, tó fún ẹ ní power power of Anthony láti máa búlì ẹni tó ti kú ó mọ̀ pé búlì náà ń pè yẹn ó búlì ẹni tó ti kú ó wá lọ ṣe fídíò wá ní ẹ ẹ ká má bínú ká má ṣe òrónú rẹ dáadáa tẹ́lẹ̀ kó tó ṣe bá déwájú ìjọba bá ti déwájú ìjọba wọn á bẹ wọn á ó lọ ṣàlàyé fún wọn mi ò mi ò mọ no matter iye ẹ̀dá tó bá ní lẹ́yìn láyé mi ì mọye mi ò mi ì mọrú ẹ̀dá mi ì mọrú àwọn èèyàn tó bá wù kó ní lẹ́yìn láyé o ò ní lọ scot free lórí eléyìí ṣùgbọ́n bó ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo mọ ṣé abdulrafiz aláwòdì àrọ́wọ́ tó yín ló wà ń bẹ̀ hàn mo mo ló fẹ́ sá lọ mi ì mọ mi ì mọrú ẹ̀dá tó fẹ́ mọ̀ láyé tá a ti bẹ tẹsẹ̀ bọ́ yìí o lè lọ scot free níjọ́ tí Murphy Àfọlábí kú bó ṣe bẹ̀rẹ̀ náà rèé Murphy Àfọlábí o kíní kan ni o kíní kan ni o kíní kan ni o àwọn èèyàn dẹ̀ ń sọ fún ẹ pé Murphy Àfọlábí tó kú yìí kó tó kú Ramadan tá a gbà lásìkò tó wá kú yẹn MC Olúọmọ gbìyànjú lé lórí ńjọ́ náà tó di mùsùlùmí tọ́jọ́ kírun tọ́jọ́ ṣe tọ́jọ́ mọ̀ that is the last Ramadan ẹ̀yìn àwọn yẹn náà ló kú bọ̀dá rẹ̀ jáde pé à mùsùlùmí ni yìí kọ àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ìwọ yìí náà ló jáde wọ́n fi Afọlábí ìwọ yìí náà ni ọmọbìnrin kan náà ń kọrin ọmọbìnrin kan náà eh, kí lorúkọ ọmọbìnrin yẹn náà o. Okay? tọmọ yẹn náà kú kan báyìí láìpẹ́ yìí kí lorúkọ ọmọ yẹn o èdè ọ̀run Egbin Ọ̀run Egbin Ọ̀run yìí ṣe mùsùlùmí kò kú sínú Islam bóyá sẹ̀lẹ̀ àbí kérúbù àṣẹrafù ló bá ṣe tó fi kú. akéwì olówó làgbà. bóyá sẹ̀lẹ̀ ni ó kú sí ni òkè ó ti wá kú kì í ṣẹlẹ́sìn wa ó ti kú nìyẹn kí ni tiẹ̀ láti bọ́ sí orí social media láti máa ṣépè fọmọbìnrin yẹn olórí burúkú ni o ó ti kúkú òfò ó kúkú oró ó ṣe kí ni ti tiẹ̀ for almighty Allah's sake kí ni ti tiẹ̀. o ò tiẹ̀ dárò ẹ̀mí o ò dárò ẹ̀mí ẹ̀ tí wọn bá fẹ́ correct yàn tó yẹn bá rí i pé èèyàn ṣe mistake yẹn fẹ́ correct yàn ó ní ọ̀nà tí èèyàn gbà tí èèyàn máa tí èèyàn máa fi ń kọ̀rẹ́ tìyàn náà kìí sọ̀nà láti máa àtàkì àwọn láti máa búlé yàn anybody lè ṣe mistake tí mo bá ṣe mistake tó bá fẹ́ correct mi correct mi in polite way lọ́nà tèmi náà jókòó tí màá rò pé ah intanet yìí dẹ̀ sọ òdodo dẹ̀ ni o ah báwo ni ah, ah òdodo ló sọ o má dẹ̀ máa adjust Mama, máa adjust màá máa adjust màá adjust but o oh, correct mi in a polite way o kàn dé o kàn attack mi dèdè o dé attack mi láì ṣe pé ìwọ bàbá mi ìwọ kọ́ nìyá mi ìwọ kọ́ lọ́lọ́hun mi ìwọ kọ́ lòun fún mi alone o Oh, near anything Let me lórí ìwọ kọ́ lọ́lọ́pàá ti ń sọ mi o ò ní anything o ò ní nǹkan kan o kà bọ́ sórí social media o dẹ̀ ń attack mi o dẹ̀ ń bully mi torí pé bóyá mo ṣe mistake mi ní bá ẹ pariwo mi dẹ̀ níbẹ̀ sọ anything mi ní fún ẹ lésì ẹni tá à ń sọ yìí ti bú mi rí o tó ń burú kàgàwá tì yìí o ó bú mi dáadáa mo fi ọlọ́run ọ̀rọ̀ alukoran rẹ̀ aksam to be rob bill kaaba alukoran rẹ̀ alukoran rẹ̀ ó ti bú mi o orúkọ rẹ̀ dẹ̀ ń bẹ níwájú àwọn ọlọ́pàá mo fi ọlọ́run ọlọ́jọ́ ìníṣẹ́lẹ̀ rẹ̀ at any time àwọn èèyàn bẹ̀ ní táìmù yẹn at any time at any time náà máa gbé yẹn tó bá jásí pé kò sí orúkọ ẹ kò sí petition ẹ lọ́dọ̀ àwọn ọlọ́pàá kọ́ ló ń jẹ mí níyà. wàlọ́ọ̀hì tàlàhì fúnmọ̀bìlà mi ìbú ẹ rí mi ìdákọ̀ rẹ rí mi ìmọ̀ ẹ rí mi ìpàdé ẹ rí ẹni tí òdèmí àti ẹ papọ̀ rí ẹni tí òdèmí àti ẹ papọ̀ rí bọ́kọ̀ nǹkan kan ò dọ́pẹ̀ mí àti ẹ pọ̀ rí láyé òdèbọ́ social media níjọ́ náà bọ́dọ́dún eh, eh, Lizzy kan Lizzy Anjorin kan ló padà fún Lizzy àbí nǹkan kan I don't know ìmọ̀ ẹ̀rí ni ìgbà ẹ̀rí sọ̀rọ̀ rí nǹkan kò dé mi àti ẹ̀ papọ̀ rí bísínẹ́sì pa papọ̀ àjọ talẹ̀ rí. kò sí ní tó dọ̀ dé mi àti ẹ̀ papọ̀ àwọn nǹkan dẹ̀ jókòó síbi kan wọ́n dẹ̀ ń tiẹ̀ wọ́n dẹ̀ ń tiẹ̀ wọ́n ń tiẹ̀ wàá dẹ̀ bọ́ wàá tan kámẹ́rà síwájú. Si wà á bẹ̀rẹ̀ sí ni máa bully everybody máa sọ̀rọ̀ sáwọn èèyàn kàṣàkàṣà background ibi tó dẹ̀ ti ń ṣe prógámù rẹ̀ yóò ti mọ̀ pé ẹni ìṣẹ́ wà lára ẹ̀ ní ẹ́ ẹni ìyá ń bẹ lára ẹ̀ ní ẹ́ ẹni ìyá ń jẹ ní ẹ́. gbogbo ká máa ìyẹn tó wá lọ ìyẹn tún wá lọ bẹ́ẹ̀ ìyẹn tún wá kú ìbáwo tiẹ̀ tí ì kú tá a sì ní kú nísìn ló ń bólè yẹn ẹni tó tún wá kú ló tún wá ń bú yìí kí ni ìdájọ́ pé gbogbo kí ni àrídájú pé gbogbo ohun tí wọ́n náà ń ṣe kí ni àrídájú pé gbogbo ìrun tó ń kí ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀ kí ni àrídájú pé gbogbo àwẹ̀ tó ń gbà ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀ kí ni àrídájú wípé ibi tó wà yẹn bẹ́ẹ̀ ló máa kú sí kí ni àrídájú pé irú kú báyìí ni ó pa ẹ́ kí ni àrídájú ẹ̀ kò sárídájú kankan fẹ́nìkan ọlọ́run nìkan ló mọ ìgbẹ̀yìn ẹ̀dá. E níjọ́ tẹ́dà ó dẹ̀ kú ọlọ́run mọ̀ irú kú tí ó pa ẹ̀dá ọlọ́run mọ̀. bá a bá ti wà nínú oyún ìyá wa tá a bá ti pé oṣù mẹ́rin ni wọ́n ti kọ́ tá jẹ́ tá a bá ti pé oṣù mẹ́rin ni wọ́n ti kọ́ gbogbo bá a ṣe lo ayé wa nínú oyún nínú oyún tí ìyá wa bá ti lóyún tá a bá ti pé four months ni wọ́n ti kọ́ gbogbo ohun tá a jẹ́ láyé wa. bí ká ti bẹ̀rẹ̀ ìsìkì yìí dìde àrísìkì tá à ní láyé wọ́n ti kọ́ wà á má lè hì iṣẹ́ tẹ̀dá ó ṣe tí ó fi ní lárí laye wọ́n ti kọ́ wà á já lè hì ọjọ́ tá a lò láyé àsìkò tí rúkà gàwá tí ó lò láyé ló lò yẹn ṣèkíyàn kánà hamsa ni ò jẹ ni olórí ire lẹ̀dá ò jẹ ni wọ́n ti parí ẹ̀ nínú oyún rúkà gàwá tí àjọ ń wà mọ́kà ni 2024, twenty four yìí ni twenty last year àjọ wa ń bẹ̀ ni twenty twenty two àjọ wa ń bẹ̀ ni. tó ná bàtó dẹ̀ dé mọ́kà ó tọrọ olúwa má fi lè ṣe ma fún mi o má fi lè ṣe ma fún mi o má fi ṣe ma fún mi o jaka aṣọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o lọ́jọ́ àràfà twenty twenty two èmi àti ẹ̀ àtàlájì pàṣúmà àjọwà láràfà báyìí tó ń ṣàdúà gbogbo àjọ ṣàdúà tó náà ń ṣàdúà ẹ ọlọ́run o jẹ́ ní twenty wọ́n fi lè ṣàṣemọ́ fún wa twenty twenty three the same thing twenty twenty four tá a ṣe yìí náà the same thing àṣẹ twenty twenty four tó ń tẹ́wọ́ yẹn sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run mi ò jọ o mo tún wá tọdún yìí o allah akbar mo tún wá tọdún yìí o ọdún tó ń bọ̀ twenty twenty five jáàjọ ṣe o twenty twenty five jáàjọ wà ń bẹ̀ o ọlọ́run ní bẹ́ẹ̀ ni twenty twenty five ò ní wá sárafa la ilaha illallah la ilaha illallah Heritage Ismail. Ǹjẹ́ ìyẹn wá kúrúkú báyẹn ikú tó gbóná tó bani lọ́kàn jẹ́ ikú tó dùn ní. Luka Gawati o kò travel lọ London náà kò lọ Amẹ́ríkà kò lọ Canada bẹ́ẹ̀ ni pé yóò tó dé alikiyama ló lọ. àtún lè pàdé ẹ̀ mọ́ láyé ó ń bọ̀ wá kọrin fún wa kò ṣẹlẹ̀ mọ́ ló ń bọ̀ wá síbi kan á pàdé ẹ̀ kò ṣẹlẹ̀ mọ́ à ń lọ bí ìyàwó kò ṣẹlẹ̀ mọ́. tábà ní bóyá ó ti lọ o ó ti lọ ó ti yóò tó dé bí àlá ní òrí lójú àwọn ọmọ ẹ̀ bí àlá ló máa rí lójú àwọn ọmọ ẹ̀ ó dé last bus stop ó bọ́lẹ̀ ni last bus stop ó tiẹ̀ ló ti bọ́lẹ̀ yẹn ọlọ́njọ́ bá wa foríjì kó bá wa foríjì eh, kó bá wa pàṣìṣe rẹ̀ kó jọ kó bá wa pé kó bá wa pàṣìṣe rẹ̀ àmọ́ sí ẹ̀ àṣìṣe ẹ̀ kọlọ́n bá wa foríjìn àwa náà kọlọ́n foríjìn àwa náà lópin ìgbà tẹ́dá bá wà nílé ayé ẹ̀dá ó máa dẹ́ṣẹ̀ ọlọ́run lọ́ba aláforíjìn kọlọ́n foríjìn wa ìwọ tó jókòó síbi kan Mr Ogunfe tó ń bẹ́ẹ̀ bú yẹn ẹlẹ́ṣẹ̀ nìwọ náà èébú tó ń bú yẹn gan èébú ẹ̀ṣẹ̀ ni ìyá Mọ́jọ́lá Yusuf èébú tó ń bú yẹn gan èébú tó ń burúkà yẹn gangan ẹ̀ṣẹ̀ ni o jókòó sí kọ́nà àánú ilé rẹ̀ kan níbi òórùn rádaràda tó wáyé ẹ wá Ojo òjọ wèrè tẹsẹtẹsẹ o wá jókòó síbì kan o wá tan kámẹ́rà síwájú o wá lẹni tó kú ló fẹ́ máa o ma pẹ́ ṣẹ̀ gẹ́gẹ́ ló ń dáhùn sọ́lọ́ ń fún ẹ bẹ́ẹ̀ ṣé bọ́ọ̀lù ń ṣe rán ẹ bọ́ọ̀lù ń ṣe Mr. Soshimawon ṣé bọ́ọ̀lù ń ṣe rán ẹ o mọ̀ pé tó ń ṣe yẹn gangan ẹ̀ṣẹ̀ ni ìyàwó rẹ dẹ̀ wà nù lẹ́ńbẹ̀ yẹn àwọn ọmọ rẹ wà nù lẹ́ńbẹ̀ yẹn wọ́n dẹ̀ ń gbọ́ pé bàbá àwọn ṣòṣì abọ́mọkó sì ló ń ṣe yẹn òun búlé onílé kan òun bú ẹnìkan tó ti kú irúkú wo ni ó pa wọ irúkú wo ni ó pa ìyàwó ẹ irúkú wo ni ó pa àwọn ọmọ ẹ ìyá àwọn kan ló lọ yìí náà ìyàwó àwọn kan ló lọ yìí ọ̀rẹ́ àwọn kan ló lọ yìí olólùfẹ́ àwọn kan ló lọ yìí ìyẹn fi kú yọ̀yàn wàláhì ìyẹn gbúdọ̀ fi kú yọ̀yàn ikú ikú ikú ẹni tí ìyàwó ẹ̀ bá kú ni kó wá wò ó ẹni tó ọlọ́mọ pọ̀ wa lọ́wọ́ ẹni ọmọ yẹn kú ni kó wá wò ó lókàgà wa ti ní ìyá láyé náà ó níyà láyé bàbá ni ò sí láyé ó níyà láyé no matter what ìyá rẹ̀ ó pe njọ́ kan pẹ̀lúkà ya ya tètè máa bọ̀ tètè máa bọ̀ every week agbóúnjẹ lọ fún màmá ẹ̀ every every week a send owó sí màmá ẹ̀ ta ni ó send owó sí ìyá yẹn mọ́ lẹ́yìn ọlọ́run nìkan bùkà gàwá ti láwọn àbúrò ó lábúrò tó wà ní kọmíṣánná ó lábúrò tó wà tó ń ṣe pẹ̀lú gọ́vnà ó ní fámìlì ó lẹ́bí ẹni bẹ́ẹ̀ wá lọ ẹni bẹ́ẹ̀ wá lọ wọn àwọn ẹbí yẹn ò rí mọ́ táná máa fi replace ẹ̀ fọ́tò ló kù tí wọ́n máa wò látara àwọn ọmọ ẹ̀ àbí tá a bá tó kọjá lórí social media nígbà míì tọkàn tó rí tán sẹ́ndì bóyá fídíò ẹ̀ kan nìyó tó wọ́n ti pa fáìlì tiẹ̀ dé òun ti tán nù ó bọ́ lẹ́nu ó bọ́ lẹ́nu. ó ti ó ti lọ ó ti lọ ti ẹnu kọlọmọ àforíjì bákan náà ẹnìyẹn tó gbé ìbú yìí ó ti wá ṣe apọlọjì nígbà tó máa ṣe ó lápọlọjì tóun ṣe yìí o àwọn blọgà ni wọ́n dárúkọ rúkà o òun ò dákọ rúkà o òun ò dákọ rúkà o nínú fídíò òun o àwọn blọgà náà dárúkọ rúkà náà gbé fọ́tò rúkà sí o òun ò dákọ rúkà o ò dákọ rúkà bọ̀tù rúkà ló ń bá wípé kò gbọ́dọ̀ sọkọ ẹ̀ àbá èyí tó tiẹ̀ wá ṣe yìí wọn ní bọ́mọdé bá gé kinní kan wọn ní kinní kan àgémọ àgémọ lélẹ́yìí àgémọ òun lélẹ́yìí. sọ̀rọ̀ o láwọn láwọn olùgbèjà wọn wà London wọn wà Manchester láwọn tó ti kú báyìí tó bá gbé ẹ tán ní wálé láti wá gbà ẹ níbi sàn jù bẹ́ẹ̀ lọ ọlọ́run á gbàdúrà wa ọlọ́run á sí wa gbogbo ẹni tẹ́ join wa láàárọ̀ àwa ẹ tẹ́ wà lórí tẹ́ wà lórí Facebook a máa padà sórí TikTok torí àwọn èèyàn wà lórí TikTok a máa padà sórí TikTok ńsẹ̀ á close Facebook láti lè continue lecture wa kọ́lọ́run ọlọ́jọ́ yìí ni khalifa hasbunallah kọ́lọ́run kó gbàdúrà wa kọ́lọ́run kó yọ́nú sí wa gbogbo wa náà kí ọlọ́run kó máa kó dárí ẹ̀ṣẹ̀ wa jìn wá èyí tá a ṣe tá a mọ̀ọ́mọ̀ ṣe èyí tí wọ́n ṣe sí wa lọ́rùn ni kó ló wá jọ kó yáfi wa kó foríjìn wa kó kẹ́ wa ọ̀la àti tóbi ọlọ́run gbogbo àwọn ọ̀nà tá a gbà tá a fi lóko lọ́rùn ọlọ́run bá kẹ́ wọn ọ̀la àti tóbi ọlọ́run hmm. ọ̀la gbára ọlọ́run a máa close Facebook a máa bọ́ sórí TikTok Eh, kọ́lọ́n kó gbàdúrà wa kó yọ́nú sí wa o ẹ ṣe gbogbo ẹni tẹ́ jọ́yìn wa lẹ́nìí àánú ọlọ́run ní fi yín sílẹ̀ oríire ìdùnnú àjẹtiwa o ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ má jà fọlọ́run lẹ́ o ẹ má jà ṣe ntọ́lọ́run ò o eh, ká má torí pé bí èmi ṣe rí pò nira eh, ó ló fi wá rí bẹ́ẹ̀ o kọ́lọ́n jọ nínú àánú ẹ̀ yóò padà dáa fáfà náà yìí tẹ ṣẹ̀ṣẹ̀ ń jọyìn wa o ẹlòmíì lè máa wò pé ah, àfa yìí dá irun ẹ̀ sàpẹ́ lòmíì mistake ẹ̀dá ló máa ń sọ nǹkan kan ló ṣe mí níbẹ̀ o mi ò dẹ̀ rí kọ́lọ̀ míì láti fi tí n bá dẹ̀ ṣe kíní yẹn tí n bá tètè fi sí o máa affect skin mi sótí ẹ ò di sórí ẹ ò pé so gbọ́ torí gbogbo ohun tá à ń sọ látàárọ̀ nísìn dá ìyún ẹlòmíì ò máa wò gbogbo ohun tá à ń sọ látàárọ̀ dá ìyẹn ní ọmọ wò sọ pé wèrè ni ẹ nǹkan kékeré yìí ẹ àfi tá a bá ṣépè fún ọ ò ti yé nǹkan kan ló ṣe mí níbẹ̀ tí n bá dẹ̀ mi ò dẹ̀ rí kọ́lọ̀ mi mi ò rí another kọ́lọ̀ mi tó máa ń lò black yẹn ló wà nítòsí tí n bá tètè fi sí báyẹn ó máa affect skin mi ó máa affect skin sórí rẹ pé sóò gbọ́ sórí rẹ orí rẹ sóò gbọ́ torí pé o lè ní o lè ní wèrè ń ṣe wèrè orí rẹ̀ ń sìn ọlọ́run kó gbàdúrà wa kó yọ́nú sí wa o kó jùmọ̀ tì wá gbóhùn táwọn kan bá kọ́ọ̀tì fídíò yìí nísìn ẹ̀ẹ́dì táwọn yẹn máa kọ́mẹ̀ntì ó dá yìí kìíní ẹ̀ ó dá ìyẹn ni wọ́n máa pariwo ló jẹ́ kí n tètè sọ fún ẹ sí o ló jẹ́ kí n sọ fún ẹ nísìn o ẹ ẹ lọ jọyìn wa lórí lórí ẹ̀ẹ́bí abiyọ́pẹ́ yẹmí ṣe ìtúni ẹ̀ẹ́pẹ́ yẹmí sẹ́ńtúrì